ṣàlàyé gbogbo ẹ̀ fún ilẹ̀ kọ̀ọ̀kan ṣáájú gbogbo akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o wípé ilé àtọ̀nà yìí ò ní bàjẹ́ etí tẹ fi ń gbọ́ wa ò ní di ojú lẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ ní gbogbo bíkíbi tẹ bá wá wà tẹ̀tí láǹfààní àti máa gbọ́ wa àkìyìn pé ẹ ṣe gan ni ẹ kú ìfẹ́ ọlọ́run nípa náà fẹ́ á túbọ̀ máa rí bára wa ṣe o Quadri Hamzat òun ló mi tó ayé bọ̀bọ̀ ẹ kí àwọn aráalé a kí gbogbo ilé pátápátá tẹ̀ ń gbọ́ ní kíbi tí ẹ bá wà yálà ní òwúrọ̀ ní ọ̀sán àbí alẹ́ lẹ wà à láti bíi pé a àsìkò yìí ẹ tèmi náà ni Abímbọ́lá Ọlágbájú tí gbogbo yìí mọ̀ sí ayébọ̀bọ̀ ayé kan ló bá kan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ojúmọ́ kan ọ̀rọ̀ kan ni ojúmọ́ kan ìṣẹ̀lẹ̀ kan àti pé gbogbo àwọn ọ̀rọ̀ tí ó bá ń lọ káàkiri kò sí bílẹ̀ ṣe fẹ́ mọ́ tí à ní rí ọ̀rọ̀ kan pàtó tí yóò ṣẹlẹ̀ ìdí náà nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ bàbá Adébóyè ìyẹn pásítọ̀ Enoch Adébóyè ọ̀rọ̀ wọn òun ni nǹkan tá a gbé wá sórí ètò ní àsìkò yìí gẹ́gẹ́ ṣe mọ̀ pé àwọn kì í ṣe blọ́gà àdẹ̀ kì í ṣe ẹni tó ń bá yẹn lórúkọ jẹ́ ìròyìn tó bá ń lọ káàkiri àgbáńlá ayé àtàwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ àtọ̀rọ̀ tí a bá gbọ́ òun la máa fi ń tó àwọn èèyàn létí ní ti dáadáa ní eléyìí tí pé kì í ṣe tàbúrú ìdí nìyẹn tó fi jẹ́ pọ̀rọ̀ tá a gbé wá nìyẹn o ṣùgbọ́n kó tó pé a lọ lórí ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ bàbá Adébóyè tá à ń sọ yìí gbogbo ìgbà la fi ń sọ fún yín pé ètò ló lo onígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló létò ẹ jẹ́ ká kọjá lọ sí iléeṣẹ́ OEA apps iléeṣẹ́ tó jẹ́ pé tewétegbò òun ni wọ́n ń papọ̀ tí wọ́n fi ń ṣe ìwòsàn tán fi ń ṣe ìtọ́jú fáwọn èèyàn iléeṣẹ́ tó jẹ́ pé ewé àtegbò ni wọ́n ń lọ papọ̀ tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú àìsàn oríṣiríṣi tó bá ń ṣe wọ́n tẹ́yìn náà bá wá ní ẹnikẹ́ni lẹ́gbẹ̀ẹ́ yín tó ń ṣàìsàn onírúurú àìsàn èyíkéyìí àìsàn tó bá ń ṣe onítọ̀hún ṣe mọ̀ pé oníkálukú ló mọ irú àìsàn tó ń ṣe èyíkéyìí àìsàn náà tí kò bá jẹ́ mo rẹ́kọ́mẹ́ndẹ̀ fún yín pé ẹ lọ́ mọ́ ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti iléeṣẹ́ oea apps fún ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yéré tẹ̀ ń gbọ́ wá iléeṣẹ́ oea ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá wọn dòwò bọ̀ tipẹ́tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ti ń ra egbòogi wọn tó dẹ̀ ti bá wọn kí ọ oríṣiríṣi àìsàn bóyá aromọléegun ni o fibroid ni o anything tó bá ti jẹ́ àìsàn ẹ má dára yín láàmú iléeṣẹ́ oea e apps àwọn oníkẹ́ ẹ pè fún irúfẹ́ àìsàn tó bá ń dá yín láàmú màá fún yín ní ìpolówó wọn sìn ẹ rí àwọn àìsàn tí wọ́n ti kà sínú ìpolówó yẹn tẹ́ bá ti wá gbé yẹ̀ wò tẹ́ rí i pé nínú gbogbo àwọn àìsàn tí wọ́n kà kalẹ̀ eléyìí tó ń ṣe yín ò sí nínú ẹ̀ ẹ̀yẹ wá pè wọ́n kẹ́ wá sọ̀rọ̀ àìsàn tó ń ṣe yín wọ́n á dẹ̀ sọ oògùn tó jẹ́ pé ẹ lè lò tí yóò dẹ̀ bá yín mú àìsàn náà kúrò ńbẹ̀ lọ́wọ́ kan ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni ọṣẹ túdè spiritual soap tó jẹ́ pé gbogbo àwọn tó ń rà spiritual soap ọṣẹ túdè ẹ̀yin náà gbọ́ orúkọ ẹ̀ ọṣẹ túdè ni wọ́n pè é ṣùgbọ́n mi ò ní sọ ọ̀rọ̀ púpọ̀ jù lórí ọṣẹ túdè yìí nígbà tẹ́ bá ti pe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí màá fún yín ní nọ́mbà wọn láìpẹ́ yìí ẹ kàn bí wọ́n léèrè pé ẹ gbọ́ nípa ọṣẹ túdè lẹ́nu Quadri Hamzat 0244 kẹwàá nìkan ṣàlàyé iṣẹ́ wo lọ́sẹ̀ túdé ń ṣe fún yín ọ̀tọ̀ lọ́sẹ̀ túdé o ọ̀tọ̀ ni àwọn oògùn lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n ti modernize tẹ́ ẹ lè lò fún àìsàn ọṣẹ túnde yàtọ̀ sí oògùn tẹ́ máa lò sí àìsàn tó ń ṣe yín nínú inú ni àìsàn máa ń wà ara náà ń fọṣẹ túnde wẹ̀ ẹbí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ìlérè pé kánjọ o ọṣẹ túnde iṣẹ́ wo ló ń ṣe kẹ́ẹ̀dẹ̀ sọ irú àìsàn tó bá ń ṣe yín tẹ́ bá nídìí oògùn fún ẹbí wọn léèrè lọ́wọ́ kan wàá ti bá yín DHL ránṣẹ́ sí orílẹ̀-èdè tẹ́ bá ń gbé ẹjẹ́ àgbọ̀pọ̀lówó wọn kẹ́ẹ̀dẹ̀ gbọ́ àwọn àìsàn tí wọ́n kà lẹ̀ ṣùgbọ́n eléyìí tó ń ṣe yín tí ò bá ti sínú ẹ̀ lẹ́yìn ìpolówó màá fún yín ní fóònù nọ́mbà tó jẹ́ pé ẹni tó ní iléeṣẹ́ gangan ló máa gbé ẹ wàá sọ̀rọ̀ àìsàn tẹ́ bá ń kojú wọ́n á dẹ̀ fún yín lóògùn tó kápá ẹ̀ ẹ̀ tó wá nídìí kẹ́ dára yín láàmú wọ́n máa DHL ránṣẹ́ fún yín ni 0800 ìjágbọ̀n polówó yẹn mò bọ̀. okiye house and strong spicy. okiye jàǹbá gidigba ládùúró fún ìlera tó pé. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọ́kùnrin ó ṣe ṣàkọni kọ́kùnrin ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever kárámà yúni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹsẹ ìjẹ̀bú ogun state. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ nìyẹn o ìlera gbogbo èèyàn òun ló jẹ wọ́n lógún níléeṣẹ́ oea ẹ ti gbọ́ polówó tán ẹ wá jẹ́ kí n fún yín ní fóònù nọ́mbà tó jẹ́ pé tẹ́ ẹ bá pè é ọ̀gá àgbà iléeṣẹ́ ìgangan àwọn náà máa gbé e. ẹ sọrú nǹkan tó ń ṣe yín ẹ sọ kọ́ńtírì ibi tẹ́ ẹ bá wà fún wọn kẹ́ẹ̀dẹ̀ bí wọ́n lè rìn nípa ọṣẹ túdè tí mo sọ fún yín wọ́n ṣàlàyé ẹ̀yin náà lè mọ̀ bóyá ẹ nídìí nọ́mbà wọn rèé ẹ lè pe nọ́mbà yẹn direct ẹ dẹ̀ lè pe lórí whatsapp 0244 plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹ̀yin tẹ́ bá lè gbọ́ nọ́mbà yẹn dáadáa ẹ rewind ní program padà kò ń ṣe pé kẹ́ ẹ wá bọ̀ pé wá pé àmì gbọ́ nọ́mbà yẹn dáadáa program ṣì wà ń bẹ̀ kò kúrò ń bẹ̀ tẹ́ ẹ bá gbọ́ dáadáa ẹ rewind ní program yẹn padà lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn lápá àti iléeṣẹ́ oea tó ayébọ̀bọ̀. olóòtú. ọ̀rọ̀ bàbá adébóyè tí aláàgbé wa oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́. okay. bàbá adébóyè sọ̀rọ̀ kan síta wọ́n ní ọlọ́run kò tí ì fi hàn àwọn bóyá ètò ìdìbò ọdún 2023 bóyá ó máa wáyé àbí kò ní wáyé bàbá Adébóyè ni ẹ sọ bẹ́ẹ̀ tábà ní àmú láti bí kí la lè sọ nípa ọ̀rọ̀ yìí. ẹ ṣe olóòtú lẹ́ẹ̀kan sí akí gbogbo ojú tó ń wà gbogbo títí tó ń gbọ́ wá pé a kó àsìkò yìí ẹ bàbá Adébóyè bàbá Adébóyè tátẹ́ni bàbá Adébóyè yìí bàbá Adéjàre Enoch Adéjàre Adébóyè àwọn ní general overseer gbogbo ìjọ redeem pátápátá ní gbogbo àgbáyé RCCG Baba yìí dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé èèyàn ọlọ́run gbogbo àná lè èèyàn ọlọ́run hmm iṣẹ́ tí Ọlọ́run gbé fún kálukú wa ó yàtọ̀ síra wọn gbogbo àdè mọ̀ bàbá yìí pé oníwà ìrẹ̀lẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run ni tí gbogbo èèyàn tán tí wọ́n respect gan ìyẹn bàbá Adébóyè nípa ìbéèrè tí olóòtú wa béèrè hmm. nípa ọ̀rọ̀ bàbá Adébóyè wọ́n sọ pé àwọn èèyàn máa ń sọ pé ègbé ni ẹni tí a fi rántí kò jẹ́ hmm. ègbé dẹ̀ ni ẹni tí a ò fi rán ẹni tí a rán tó ń jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi ṣe rí sàkún ọ̀rọ̀ yìí sí bàbá tí bàbá bá sọ wípé àwọn ò tí ì rí ìmísí wípé bóyá ìbò yóò wáyé àbí kò ní í wáyé ọ̀pọ̀lọpọ̀ ti gbé ọ̀rọ̀ yìí wọ́n ti gbé sí ọ̀nà míì bírò àwọn olóṣèlú àwọn ò ti gbé lọ sọ́nà míì pé à ohun tí bàbá ń sọ yìí pé ìbò yóò wáyé kò ní í wáyé pé bóyá bọ́fẹ́ bọ́kọ̀ ìbò yóò wáyé o torí ọ̀pọ̀lọpọ̀ tó ti náwó tó ti nára sórí ọ̀rọ̀ òṣèlú yìí pé yóò wáyé àwọn náà dúró lórí pé ìbò gbọ́dọ̀ wáyé. pé àfikún wáyé. àfikún wáyé bẹ́ẹ̀ náà ni tabatuwo lápá abomina apá tàwọn Oòduà nation àwọn náà ti jókòó fọkànbalẹ̀ mọ́dún ní pé ebi ìránṣẹ́ Ọlọ́run ló ti sọ yẹn pé Ọlọ́run ti fi hàn àwọn pé bóyá bò yóò wáyé bóyá kò ní wáyé ọ̀pọ̀lọpọ̀ yóò ti máa mú tiẹ̀ yóò ti máa sọ tiẹ̀ ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ tí bàbá Adébóyè tí wọ́n sọ kalẹ̀ yìí a ó rí i pé iṣẹ́ tí Ọlọ́run làwọn ń jẹ́ àwọn òdo lórí ọ̀rọ̀ olóṣèlú bó tiẹ̀ jẹ́ wípé ìkan lára ọmọ mi ò lè pè níjọ ara wọn pásítọ̀ wọn tó ń hmm. darí ìjọ wọn tó jẹ́ pásítọ̀ Ọ̀ṣínbàjò. ok um, vice president. vice president tán mo ní eight years ago pé kankan wá ṣe vice president mm. eh, mm. president Mm àwọn yẹn tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ jáde lórí fọ́nrán tí wọ́n tiẹ̀ sọ tó wọ̀n pé bàbá dúpẹ́ yóò ṣe jẹ́ kí wọ́n sọ wọ́n sọ pé kí pásọ ṣé pásọ wà lè dá sóṣèlú báyìí kó mọ dá sóṣèlú kí ló dé tí wọ́n ń jẹ́ kí àwọn olóṣèlú kan mọ wá sí church ọ̀pọ̀lọpọ̀ ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá Adébóyè wọn ò dá sí ọ̀rọ̀ òṣèlú iṣẹ́ tọ́lọ ran wọn ni wọ́n ń jẹ ká hmm. padà sí ọ̀rọ̀ tí olóòtú tẹ béèrè nípa ọ̀rọ̀ ìmísí tẹ́ máa wo ìmísí ìmísí dàbí pé tí Ọlọ́run bá báyàn sọ̀rọ̀ kì í ṣe pé ọlọ́run bàbá bàbá Adébóyè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run ọ̀rọ̀ tí ọlọ́run bá bàbá Adébóyè sọ̀rọ̀ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti nípa ìdìbò ọdún tó ń bọ̀ ọlọ́run ò tí ì bàbá Adébóyè sọ pé yóò ṣẹlẹ̀ àbí kò ní ṣẹlẹ̀ bó tẹ̀ jẹ́ pé ọlọ́run bá òkè ti mọ tí ó ṣẹlẹ̀ ní ọdún tó ń bọ̀. bí olóòtú náà ṣe máa ń sọ nínú ọ̀rọ̀ wọn pé ní next year ọlọ́run ti mọ tí ó ṣẹlẹ̀. Hmm. so bẹ́ẹ̀ náà ló jẹ́ dọ̀rọ̀ bàbá adébóyè nínú ìmísí ọlọ́run tí ìmísí wọn ọlọ́run tí ìbá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà bóyá ìbò yóò wáyé àbí kò ní wáyé òun náà ni bàbá gbé síta sórí fọ́nrán pé ọlọ́run tí sọ fún mi bóyá bò yóò wáyé o àbí kò ní wáyé. kò ní wáyé kí la lè sọ pé ó fà á àwọn igun kan nínú àwọn èèyàn wọ́n máa ń sọ pé tí bàbá adébóyè bá sọ̀rọ̀ àwọn ọmọ àwọn àwọn lè kú síbẹ̀ àwọn máa gbàgbó bẹ́ẹ̀ náà la dẹ̀ tún rí àwọn èèyàn míì tó jẹ́ pé wọ́n á ní tí baba Adébóyè bá sọ̀rọ̀ àwọn ò lè gbàgbó ń tà ẹ ṣe olóòtú bí wọ́n ṣe máa ń sọ pé ọ̀pọ̀ la pè díẹ̀ la ó fi fún bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni tá a bá wò nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ńgbà tí Jésù náà wá sílé ayé tó ká àwọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn tó lọ kéde ọ̀rọ̀ yìn rere hmm. àwọn kan gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn kò gbàgbọ́ bẹ́ẹ̀ náà lórí pẹ̀lú ọ̀rọ̀ Baba Adébóyè kí bàbá Adébóyè sọ pé ẹ Nàìjíríà Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé kí gbogbo àwa Nàìjíríà ká gba àwẹ̀ ọjọ́ mẹ́ta fúrílẹ̀ Nàìjíríà ara àwọn tí wọ́n gbàgbọ́ pé bàbá ti sọ̀rọ̀ àti àwọn tí wọ́n yọ̀rọ̀ bàbá sẹ́yìn pé Baba sọ tí wọ́n ní. Hmm. bẹ́ẹ̀ náà lórí ọ̀rọ̀ tí Baba sọ yìí àwọn kan ó gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn kan ò ní gbàgbọ́ ṣùgbọ́n ká má rògbòyà pé àwọn tó bá gbàgbọ́ pé àwọn onígbàgbọ́ nìkan nù yẹn kìrìsìtẹ́nì nìkan ni o ara àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn míì tí wọ́n gbọ́ ọ̀rọ̀ bàbá gbọ́ ju báwọn onígbàgbọ́ mi gan ṣe gbàgbọ́ lọ nínú ọ̀rọ̀ olóòtú ara àwọn tó gba bàbá gbọ́ kì í ṣe hmm. àwọn ìjọ tó ń lọ ìjọ wọn nìkan ló gbàgbọ́ àwọn tí wọ́n mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ni làwọn tó gba ọ̀rọ̀ bàbá gbọ́ pé èyí tí wọ́n sọ yìí o yìí pé ọlọ́run sì mí sáwọn bóyá ọ̀rọ̀ nàìjíríà ìbò yóò wáyé àbí kò ní wáyé eléyìí ṣe ọ̀rọ̀ òṣèlú rárá rárá. pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣèlú. kò ní nǹkan kan ṣe pẹ̀lú olóṣèlú ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè nàìjíríà ni kádà bá sọ wípé àwọn tó ń gbé igba president ẹgbẹ́ báyìí ni ó wọlé o ẹgbẹ́ báyìí ò ní wọlé ibẹ̀ làwọn kò dìde pé bàbá ti ń dá sọ̀rọ̀ olóṣèlú àbí hmm. wọ́n ti gbówó kan wá fún bàbá. pé bóyá wọ́n ti gbà á. wọ́n ti gbà ọ̀nà ṣe ń sọ̀rọ̀ pé òṣèlú kan ní wọlé òṣèlú kò ní wọlé ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá sọ yìí ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sọ o wípé orílẹ̀-èdè nàìjíríà o ọlọ́run ò tí ì mí sí èmi bóyá ìbò yóò wáyé àbí kò ní wáyé wọ́n ní ó dàbí pé àwọn olóṣèlú wọ́n ń gbé owó sí wọn lákàǹtì <laughs> torí pé ní gbogbo àwọn àsìkò ìgbà kan mo rántí lásìkò ìgbà kan tí yẹn lọ sàbújá gbogbo ìgbà yẹn ni ọ̀rọ̀ ó ṣe Buhari ló wà ní Aso Rock kì í ṣe Buhari Buhari ti kú Buhari ò tí ì kú gbogbo ìgbà yẹn ni àwọn ọ̀rọ̀ kan lọ́ngbà yẹn tán kan ní pé Jubril Sudan ló wà bẹ́ẹ̀ pé kì í ṣe Buhari bàbá Adébóyè dẹ̀ lọ sí Aso Rock ní tòtò ìgbà tá à ń sọ yìí làwọn èèyàn wá sọ pé à lílọ tí bàbá yìí lọ sí Aso Rock ìgbà tí wọ́n dé ó yẹ kán sòótọ́ rọ ìjọ tọrọ pé kí ni àwọn tó sọ pé Buhari ti kú wọn lọ ìkan sọ pé Buhari ti kú àwọn tó gbà pé Buhari ò tí ì kú àwọn nígbà Buhari ò tí ì kú kí ni wọn fẹ́ sọ <laughs> lílọ tí bàbá yìí àbí kí n sọ pé sísún tí wọ́n súnmọ́ àwọn olóṣèlú torí tá a bá ní wọ́n súnmọ́ olóṣèlú à ń parọ́ tara wa mo sì ń bọ̀ lórí ìbéèrè Joshua àbí kí ló kọ oyè tuntun tí ẹ fún Tinubu Fadé Abraham Fadé Abraham a sì ń bọ̀ lórí ẹ ẹ ẹ jákọ̀ yanjú tó lólówó dé pẹ̀lú ìwòye ti yín àti ìrírí yín ṣé ẹ rò pé bóyá àwọn olóṣèlú ń gbé owó kan fún bàbá special. ẹ ṣe olóòtú àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan máa ń pòwe pé ẹni tí ò bá daṣọ sí ni lọ́rùn tọrùn ẹ̀ là ń wò. ǹjẹ́ bí a tiẹ̀ ṣe rí bàbá enoch adéjàre adébóyè bí ẹ ti ṣe rí ìdúró wọn bí ẹ ṣe rí ìrísí wọn ǹjẹ́ wọ́n tọ́ sí ẹ̀tọ́ ẹ̀kẹ́ máa gbowó fún àbí owó olóṣèlú kan téèyàn bá wo iṣẹ́ tí bàbá yẹn ṣe bọ̀ láti ẹ̀yìn wá níyẹn iṣẹ́ ọlọ́run tán gbé dání wọn wọn ẹ dá sọ́rọ̀ òṣèlú bàbá ò dẹ̀ gba owó òṣèlú èmi lè fi gbogbo ẹ̀ gbarí pé bàbá Adébóyè wọn gba owó òṣèlú bó ti jẹ́ pé àwa ń ṣòṣèlú àwa mẹ́fẹ̀ẹ́ bàbá Adébóyè wọn ò gba owó òṣèlú bàbá Adébóyè òkè rìnrìn ìdọ̀tí wọn ò dẹ̀ kí n sọ̀rọ̀ ìdọ̀tí wọn ẹ̀ dé iṣẹ́ ní ìdọ̀tí bàbá Enoch Adébóyè wọn gba owó òṣèlú ihun tí ọlọ́run rán wọn ni wọ́n ń sọ nípa ọ̀rọ̀ tẹ́sán pé wọ́n lọ sí aṣọ rock wọ́n dé ipe bóyá ẹ tó wà ń bẹ bóyá president buhari ni bóyá kìí ṣó. gbàgbé mm, kìí ṣe buhari. nígbà tí bàbá lọ tí wọ́n dé ebi iṣẹ́ tí ọlọ́run bá rán bàbá ni wọ́n ò jẹ́ kìí ṣe pé ká sọ̀rọ̀ ká múnú àwọn èèyàn dùn àbí ká sọ̀rọ̀ tó yẹ wá fẹ́ gba ìrójú àwọn èèyàn àbí ká sọ̀rọ̀ ká mm. gbowó wa bàbá ò yìí ṣe bẹ́ẹ̀ ìyìn tí bàbá lọ tán bá bọ̀ ìyìn tí ọlọ́run sọ fún wọn ò ní wọ́n sọ jáde ó wá lè dùn mọ́ àwọn kan nú o ó lè mọ́ dùn mọ́ àwọn kan nínú. Mm àjọṣepọ̀ wọn pẹ̀lú Tinubu báwo lè ṣe rí torí pé ṣàdédé la kàn gbọ́ pé pásítọ̀ Adébóyè ti sọ wọ́n di bàbá gbogbo àgbáyé àbí nǹkan bàbá father of all nation làwọn kan ti à ń béèrè pé nation mélòó <laughs> àbí father of the nation ni wọ́n ti ẹ̀ pé bí nation ṣàjẹyọ̀ ń bẹ̀ ẹ dẹ̀ pé kò sí bí ọ̀rọ̀ bá jáde gbogbo gbogbo èèyàn kan lọ́rọ̀ lè tẹ́ lọ́rùn a rí ẹni tẹ́ pé tó bá gbọ́rọ̀ inú rí ó dùn tí wọ́n fòkè. Okay pé ah, ọlọ́run ṣe bàbá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ fada Ibrahim <clears throat> tí bàbá fún Tinubu yìí ìdùnnú ló jẹ́ fún Tinubu àtàwọn tó ń tẹ̀lé Tinubu ṣùgbọ́n àwọn èèyàn á rò pé ebe ah, ní bàbá yìí òkè súnmọ́ àwọn olóṣèlú ni ìfẹ́ tó fi sí Tinubu yìí pọ̀ ojú ò lè fi rí ọ̀rọ̀ fada Ibrahim. ẹ ṣe olóòtú ìbéèrè tẹ béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ tá a bá wò láti ẹ̀yìn wá bàbá wa Enoch Adéjàre Adébóyè wọn ò kì í bá wọn olóṣèlú ṣe pọ̀ wọn kì í ẹni tó bá ti ń ṣọ̀rọ̀ òṣèlú wọn kì í bá wọn ṣe pọ̀ ṣùgbọ́n táwọn olóṣèlú bá wá sí ilé ìjọsìn wọn láti wá jọ́sìn wọ́n máa ń gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ láti wá jọ́sìn ṣùgbọ́n wọn ì bá olóṣèlú ṣe pọ̀ nípa ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ̀ sọ yìí. Mm, tó di fada Ibrahim Ibrahim lẹ́ẹ̀kan náà. táwọn yorùbá yà pé àwọn bóyá wọ́n ti ń bá olóṣèlú ṣe pọ̀ àbí wọ́n ń bá bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe pọ̀ in tó ṣẹlẹ̀ láàrin yẹn ni wípé ìyàwó bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tán wà níjọ Redeem pásítọ̀ ni wọ́n níjọ Redeem. ìyẹn ìyàwó Tinubu ìyàwó bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu okay. pásítọ̀ ni wọ́n níjọ Redeem òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. Mm. in tó dẹ̀ in tó tọ́ọ̀chì bàbá wa Adébóyè ni wípé bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu mùsùlùmí ni wọ́n. ok ìyàwó wọn kristẹni ni wọ́n látìgbà tán dẹ̀ ti àfìgbà kan gbọ́ rí lórí fọ́nrán àbí lórí social media pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtìyàwó wọn wọn lọ́rọ̀ kan tí wọ́n tí wọ́n pa àti tí wọ́n ti yanjú àbíjà kan ṣẹlẹ̀ àwọn méjèèjì rẹ̀ ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọ́n dẹ̀ jọ ń bára wọn gbé pọ̀ wọ́n jọ ń ṣe pọ̀ ẹ̀sìn tí ọkọ kò di tíyàwó lọ́wọ́ bẹ́ẹ̀ tíyàwó kò di tọkọ lọ́wọ́ kámọ́dé ṣe gbàgbé pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọgbà hmm. àìmọye gbà ni bàbá wa Bọ́lá Ahmed náà máa ń lọ ń jọ́sìn nínú ìjọ Redeem wọn ò wéwé torí pé ẹlẹ́sìn mùsùlùmí làwọn. pé wọn lọ torí tìyàwó wọn àbí. wọn lọ torí tìyàwó torí tìyàwó wọn lọ jọ́sìn níbẹ̀ gbogbo àwọn kan báyìí báyìí ni bàbá wa Enoch Adébóyè tí wọ́n rí wípé ẹni tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí kò fi tiẹ̀ kò fi dí ẹlẹ́sìn ìgbàgbọ́ tìyàwó lọ́wọ́ pé gbówó gbà mm. níyàwó máa ń wà pọ̀nchọ́à nínú church àbíṣẹ́ ìjọ tá máa gbé fún níyàwó ń ṣe torí ẹ̀ ni àti gbogbo iṣẹ́ takuntakun tí baba Bọ́lá mẹ Tinubu ṣe bó tẹ jẹ pé kò tiẹ̀ dùn máwọn kan nú. ṣe ń gbé tẹ bá pé takuntakun bẹ́ẹ̀ni àwọn mìíràn sọ pé lọ́dọ̀ tàwọn Tinubu ò ṣe takuntakun. ẹ ṣe pé kì í ṣe gbogbo yẹn náà lèyìn lè náwó sí. ok. ẹ baba Bọ́lá mẹ Tinubu àìmọye àwọn tó ti fi ohun tí wọ́n ní tó ti fi ràn lọ́wọ́ hmm. àìmọye àwọn tó yẹ pé ohun tí wọ́n ní wọ́n ti fi ra ẹ̀mí àwọn èèyàn padà tó ti fi tiwọn tó ti fi ra àwọn èèyàn lọ́wọ́ nípa owó ni àbí nípa ti nǹkan mi. ok so kí bàbá wa Adébóyè lè pè wọ́n ní Father Abraham ó ti ní mm. tí bàbá Adébóyè rí tó fi lè pè wọ́n bẹ́ẹ̀ kì í ṣe wípé kì í ṣe torí òṣèlú náà ṣe ń pè wọ́n bẹ́ẹ̀ àbí torí pé bàbá ẹ bàbá ẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu wọ́n ń bá bàbá wa Adébóyè wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ pọ̀ rárá bọ̀ nítorí pé àìmọye nǹkan tí wí bàbá Adébóyè rí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn àfi ẹ̀sìn tí wọn wọn àfi dí tìyàwó lọ́wọ́ nípa òṣèlú tó ń ṣe kò fi wọn fi dí tìyàwó lọ́wọ́ wọ́n dẹ̀ tún ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ a ò lè sọ bí wọ́n ti ran àwọn ọmọ ìjọ rìdíìmù gan lọ́wọ́ nílọ́pọ̀ ìlọ́po. ok bóyá kò hàn síyàn. tí ò hàn síyàn ó tẹ gbogbo tí bàbá Bọ́lá bẹ̀ Tinubu bá ń ṣe ní rere ọ̀pọ̀lọpọ̀ social media wọ́n yẹn gbé jáde. ọ̀tọ̀ tó wá hmm. jẹ́ pé ní ìdàkejì ni wọ́n ti mọ táàgì bàbá Bọ́lá bẹ̀ Tinubu jáde lọ́rọ̀ hmm. lọ́rọ̀ hmm. ìdàkejì so ibi tọ́rọ̀ padà Abraham tó ti jẹ jáde nìyẹn. ok ọ̀rọ̀ tẹ́ lásìkò ìgbà kan tí Tinubu ń takù àwọn tọ́jọ́ pọ́nẹ́ǹtì ní ayé ìgbà tí ọ̀rọ̀ muslim muslim ticket jáde àbí ti ìyàwó Tinubu ni wọ́n ń sọ pé Tinubu gan ní Christian lẹ́gbẹ̀ẹ́ tó ń bá gbé tí wọ́n jọ ń sùn tọ́jọ́ ń jí. bẹ́ẹ̀ ni ó ṣé ìyàwó Tinubu náà sọ ní. ìyàwó bàbá Bọ́lá mẹ́ Tinubu ni torí ọ̀rọ̀ Àtíkù Abubakar ló mú ọ̀rọ̀ jáde pé ebi Àtíkù Abubakar ebi gbà tó fẹ́ yàwó sílé ebi Christian ló fẹ́ sílé. ok ipe Christian Àtíkù Abubakar fẹ́ sílé ó dẹ̀ convert ìyàwó sí muslim. okay tíyàwó fi ń ṣe muslim religion ipe baba bọ́lábẹ̀ tinubu àwọn ò convert ìyàwó àwọn fi ìyàwó lẹ́pẹ̀lẹ́sì tó ń ṣe ni ó tún wá jẹ́ adarí ìjọ ó tún wá jẹ́ pastor nínú ìjọ redeemed christian church of god àwọn kan táwọn yẹn kú jáde hmm. gba ẹ̀ nìyẹn ipe muslim muslim ticket táwọn èèyàn fi sọ pé àwọn tẹni wọn ń gbé muslim muslim ticket jáde pé bí àwọn fẹ́ràn onígbàgbọ́ wípé ṣe bí ìyàwó tó ń bá gbélé ebi christian ni ààrẹ fìgbà kan gbọ́ wípé wọ́n níjà kan títí wọn àparí àbí nǹkan kan ṣẹlẹ̀ wípé àbí wọ́n fi ẹ̀sìn tiwọn wọ́n fi dí tìyàwó lọ́wọ́. Mhm. ẹ̀yin èèyàn bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ọ̀rọ̀ bàbá adébóyè tí wọ́n fi ta tí bàbá sọ òun nìkan tá à ń yiri wò níbi tí bàbá adébóyè ti sọ pé ọlọ́run ò tí ì sọ fún àwọn bóyá ètò ìdìbò ọdún tó ń bọ̀ yóò wáyé àbí ò ní wáyé ìròyìn ọ̀hún sọ̀rọ̀ ó ní olórí àgbà ìjọ rìdíìmù káàkiri àgbáńlá ayé pásítọ̀ Enoch Adébóyè wọ́n ní bàbá ti bẹnu àtẹ́lu bíjọba ṣe jẹ́ kí àkùdé kó bá owó náírà tá a mọ̀ sówó ilẹ̀ wa bàbá Adébóyè sọ̀rọ̀ wọ́n lówó náà wọ́n ló wá di pọ́ǹtọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn owó ilẹ̀ òkèrè bíi tiẹ̀ bàbá adébóyè ní ọ̀rọ̀ náà burú gidi gan ni o wọ́n ní tíjọba ò bá rí èèyàn sọ fún wọn wọ́n ní ọ̀rọ̀ òun burú gan torí ní báyìí wọ́n ní náírà ó tiẹ̀ ti di yẹ̀yẹ́ hmm. kódà gan pépà tí wọ́n fi ń tẹ náírà wọ́n ló wọ́n ju etí ẹ̀ kọ sórí owó yẹn gan ju ìyẹn pé owó tà ná gan pépà yìí gan tí wọ́n ju owó yẹn fúnra ẹ̀ tí wọ́n kọ sí lórí lọ bàbá ní ibi tọ́rọ̀ wá dé dúró yìí wọ́n lè rí i pé ọ̀rọ̀ nàìjíríà nídi àdúrà ayé bọ̀bọ̀ àdúrà la ti ń ṣe fún nàìjíríà láti nǹkan bíi sixty something years ago <laughs> ọdọọdún dẹ̀ ni wọ́n máa ń sọ pé káṣá máa gbàdúrà àwa gbàgbàgbàgbàgbà ṣáà lè sọ pàdúrà ò gbà àwọn ìlú tó dẹ̀ jẹ́ pé hmm. ìlú mi wà ti pé mo rántí ibìkan ní turkey ẹṣin funfun náà ń bọ̀. Hmm àwọn India ara wọn tó ń bọ ajá àárọ̀ hmm. tí pé òkúta náà forí balẹ̀ fún hmm. gbogbo àwọn òyìnbó aláwọ̀ funfun wọn ní time láti gbàdúrà kan àgbàkúndórógbó hmm. ìlú wọn dẹ̀ ń dà lórí ọ̀rọ̀ àdúrà tí baba Adébóyè ń sọ yìí ṣe àdúrà ní Nàìjíríà ṣì ní ìdìṣà. olóòtú ẹ ṣe tẹ bá ka gbogbo àpẹẹrẹ tẹ̀yin náà mú kalẹ̀ àwọn orílẹ̀-èdè tẹ mú kalẹ̀ yìí tẹ sọ pé ètò ń bọ ajá ètò ń bọ ẹṣin ètò ń foríbalẹ̀ fòkúta tábà wo gbogbo àwọn orílẹ̀-èdè yìí ká ní pé nǹkan tí wọ́n ń bọ ká ní wọn ò ṣe gbogbo tí wọ́n bọ ká ní wọn ò ṣe wọn tọ ìlànà tó yẹ kán tọ̀ nípa tí wọ́n ń bọ hmm. ohun burúkú yóò mọ jálù àwọn náà. ohun burúkú yóò mọ jálù àwọn náà. yóò mọ jálù wọn yóò mọ jálù orílẹ̀-èdè wọn òun ni ká padà sórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tábà sẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà pé àgbàdúrà à ń parọ́ tara jẹ ni aláwọn òjíṣẹ́ ọlọ́run aláwọn òjíṣẹ́ ọlọ́run àgbààgbà àti kékeré àtàwọn tó ń jẹ́ eh, ọmọ orílẹ̀ nàìjíríà tó yẹ pé àdúrà lónìí àdúrà lọ́la là ń gbà. iná làwọn sọ pé ṣùtì wa ní sùn yẹn báyìí. ṣùgbọ́n ìwà wa lórílẹ̀‐èdè nàìjíríà kò lè jẹ́ kí àdúrà kí ó gbà táwọn òjíṣẹ́ ìwà ń takò àdúrà. tí àwọn òjíṣẹ́ ọlọ́run gan máa ń sọ̀rọ̀ nínú wàásù wọn wọ́n sọ pé hmm. pé téèmà fẹ́ jẹ́ kí ọlọ́run gbàdúrà èèyàn kéèyàn yẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ wò gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ń dá kéèyàn pátì nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wa lónìí nìyẹn gbogbo àdúrà tá à ń gbà ó kàn á dàbí pé à ń dami sẹ́ à ń yín sẹ́yìn àpẹ̀rẹ̀ ni à ń domi sínú àpẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ wa ṣe rí lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àdúrà tá à ń gbà àdúrà tá à ń gbà tó jẹ́ pé ǹjẹ́ àwọn olórí orílẹ̀‐èdè wa gan ṣé ní bẹ̀rù ọlọ́run lọ́kàn hmm. tó máa ní bẹ̀rù ọlọ́run lọ́kàn ni ebi tó ń pa àwọn èèyàn àwọn èèyàn ò ríṣẹ́ ṣe àwọn tó tún ń ṣiṣẹ́ gan wọn ò rówó oṣù gbà àwọn ọmọléèwé gan jókòó sílé wọn ò rí iléèwé lọ àwọn lẹ́kítọ́rà wọn wọn ò rówó gbà owó go tí circulate lórílẹ̀‐èdè nàìjíríà. pé báwo làdúrà ṣe wá fẹ́ gbà. àwa wítan ẹ̀tọ́ àlẹ́ fẹ́ máa tẹ owó jáde báwo làdúrà ṣe fẹ́ gbà lórílẹ̀‐èdè nàìjíríà. ǹjẹ́ olóòtú tí ẹ bá ń ṣe n tí ò da tẹ́ wá ń gbàdúrà báwo lọ́lọ́run kò ṣe gbàdúrà yìí gan. ọlọ́run kò mọ yín mú sí yẹn. ọlọ́run mọ yín mú sí yẹn ni pé pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tó ń ṣe tó àwọn olórí orílẹ̀-èdè wa wọn ò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn tó bá ní bẹ̀rẹ̀ ọlọ́run lọ́kàn ni wọ́n mọ̀ pé ìyà ń jẹ aráàlú ìyà ń jẹ àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn nǹkan wọ́n gbogbo nǹkan di ọ̀wọ́n gógó epo lọ òkè gbogbo ẹ̀ lọ òkè hmm. nǹkan ti bàjẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn sì ń gba àdúrà ṣùgbọ́n kò sí wàdúrà tá à ń gbàgán lára wa kò sí bẹ̀rẹ̀ ọlọ́run lára wa ìyìn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nìyẹn aṣáájú àwọn olówó kan ní orílẹ̀-èdè tó yẹ pé wọ́n yìí gbàdúrà gan wọ́n yìí lọ tọ́ọ̀tì gan wọ́n yìí lọ mọ́sálásí. bẹ́ẹ̀ ni àdúrà wọn dẹ̀ ń gbà o. gbogbo tó máa ń ṣe ni pé kankan ràn ọmọ ẹnìkejì lọ́wọ́. àdúrà wọn ń gbà wọn lọ́wọ́ làwọn mú láàyò ń tì wọn. Ọlọ́run gbàdúrà wọn gbogbo gbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ gan gbàwẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Hmm. ó wá dàbí pé àti ẹ̀sìn náà gan ṣùgbọ́n à ń sin náà ṣùgbọ́n ìwà wa lórílẹ̀-èdè Nàìjíríà ló kù díẹ̀ káàtó kì í dẹ̀ ṣe ìwà àwọn tó jẹ́ olórí wa nìkan ni àwa tá a jọmọ orílẹ̀-èdè nàìjíríà gan ìwà tí ọ̀pọ̀lọpọ̀ wa wù gan táwa gan wù táwa gan wù gan ó ba hmm. ọlọ́run lẹ́rù ìwà táwa gan wù gan ó tó kí àdúrà gan mọ́ gbà àìmọ ìwà tó pọ̀ ní ọwọ́ òǹkàlùkù wa tá a bá bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wa náà wì hmm. àìmọ àwọn tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó yẹ pé wọ́n ti sọ ọlọ́run di báǹkì wọ́n ti sọ ọlọ́run di báǹkì ibẹ̀ náà ti ń pawó ah. ibẹ̀ náà ti ń pawó àìmọ àwọn tó jẹ́ pé wọ́n ti fi ìwà tiwọn wọ́n ti fi báyé ọmọ wọn jẹ́ wọ́n ti fi ìwà ìwà tiwọn wọ́n ti báyé ọmọ ẹni ọmọ àwọn ọmọ ẹni kejì jẹ́ so àwọn ìwà tá à ń wù gan ó ń dínà àdúrà wa ìwà hmm. tá à ń wù ó ń dínà kì í ṣe pé àdúrà ò gbà lórílẹ̀‐èdè nàìjíríà. ìwà gan tún dí àdúrà lọ́wọ́ ìwà wa ó ń dí àdúrà lọ́wọ́ tá a bá lè yíwà wa padà ọlọ́run ó gbàdúrà lórílẹ̀‐èdè nàìjíríà olóòtú. ṣé àwa máa tẹ̀wájú nínú àdúrà báyìí <laughs> àdúrà tí wọ́n fi ìwà takò àdúrà tí wọ́n ń fi ìwà yí dànù <laughs> ṣé a máa wá tẹ̀ ní àdúrà ni àbí báwo. ká ẹ olóòtú a ò ní dẹ́kun àdúrà o ah. a ò torí àwọn àgbàlagbà àwọn ìyá wa àwọn bàbá wa máa ń sọ wípé àti tó dá o àti tí ò dá o gbogbo ẹ̀ ń fẹ́ àdúrà olóòtú. bàbá adébóyè sọ̀rọ̀ nípa àwẹ̀ táìmù kan hmm. àwọn èèyàn yarí lórí social media ìpè hmm. ká gbàwẹ̀ fún nàìjíríà àbí something like that hmm. táwọn èèyàn dẹ̀ bínú gan-an ojú wo lẹ fi wò eh. tọ́lá àwọn ẹ̀láwọn ò lè fi ibi panu lásán pé nàìjíríà bẹ́ẹ̀ bá gbàwẹ̀ fún <laughs> nígbà tí yẹn kàn fi ibi panu lásán ni o. bẹ́ẹ̀ni mo yẹ sọ ní ìbẹ̀rẹ̀ ètò yìí mo sọ wípé tí baba adébóyè bá sọ̀rọ̀ ara àwọn tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ wọn tí wọ́n gbàgbọ́ a ó sì ra àwọn tí wọ́n ní gba ọ̀rọ̀ wọn gbọ́ ọ̀rọ̀ náà gbọ́ bẹ́ẹ̀ni bí ó ṣe rí nìyẹn àwọn tó wá sọ wípé wípé àwọn ò lè gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà àárọ̀ yẹn náà bu olóòtú hmm. torí màtá wá ní kí àwọn àwọn tí ó kù díẹ̀ káàtó fún kó tó àwọn gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà àwọn táwọn wà lórí òkè gọ́tọ́ pé wọ́n kàn ń kówó jẹ lónìí kówó jẹ lọ́la lọ́la báwo ni inú àwọn ṣe fẹ́ dùn láti gbàdúrà hmm. fáwọn tó ń kówó ìlú jẹ tíyà ń jẹ wọ́n àwọn tó wò kàn àwọn náà wọn a máa wá gbàwẹ̀. gbàwẹ̀ wọn á gbàdúrà ẹni tí ò náwó ń gbàwẹ̀ ẹni tó náwó ó ń sara dídín. ẹni tó ń ṣẹlẹ̀ gan nìyẹn olóòtú ní ìgbà táwọn tí ya ń jẹ ṣé tíṣà tí ò gbowó oṣù fóṣù mẹ́sàn-án tí kó wá gbọ́ kí bàbá Adébóyè ní pé ká gbàwẹ̀ ṣé yóò gbàwẹ̀. kò ní gbàwẹ̀ o kò ní gbàwẹ̀ nígbà tó yẹ pé òun ò gbàwẹ̀ àwọn tó sì ń bẹ tọ́jọ́ ga lókè àwọn kan ń kówó jẹ ni bóyá ọ̀rọ̀ ẹ ṣe rí nìyẹn olóòtú wọn ò ní gbàwẹ̀ ṣùgbọ́n. ọlọ́run ò tí ì sọ fún mi bóyá ètò ìdìbò máa wáyé lọ́dún tí ń bọ̀ àbí ò wáyé wọ́n ní bàbá adébóyè sọ̀rọ̀ yìí ní ọjọ́ jímọ̀ tó kọjá nígbà tó ń sọ èrò rẹ̀ níbi ètò ìjọsìn olóṣooṣù eléyìí tó wáyé ní ìjọ wọn Redeemed Christian Church of God eléyìí tán ní Holy Ghost Service wọ́n ní lórí bí báńkì àpapọ̀ ilé wa ìyẹn Central Bank of Nigeria CBN bí wọ́n ṣe ní àwọn fẹ́ pààrọ̀ owó náírà kan wọ́n láwọn fẹ́ dáṣọ tuntun fún àwọn owó náà wọ́n yóò sì gbé àwọ̀ tuntun wọ̀ láìpẹ́ ọ̀gá àgbà báńkì àpapọ̀ náà Godwin Emefiele ó ní ó ti kéde ṣáájú pé àwọn owó tí wọ́n fẹ́ pààrọ̀ àwọ̀ wọn ọ̀hún ní àwọn owó bíi ọgọ́rùn náírà tá a mọ̀ sí hundred naira igba naira tá a mọ̀ sí two hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira tá a mọ̀ sí five hundred àti ẹgbẹ̀rún kan tó jẹ́ one thousand naira àti pé owó tuntun náà yóò gorí àtẹ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún yìí ọ̀rọ̀ tí bàbá Adébóyè sọ nìyẹn pé wọ́n ní ojú burúkú làwọn fi rí pípààrọ̀ tí wọ́n fẹ́ pààrọ̀ àwọn owó náírà olóòtú tá a bá ní kábìrà lè kí ni owó tán pààrọ̀ kí ló fẹ́ ṣe inú gbèsè ayé wa ǹjẹ́ owó tí wọ́n pààrọ̀ ṣé ó fẹ́ kún owó sí wa lápò ni àbúfẹ́ jẹ́ kó pọ̀ sí wa lápò a nípa nǹkan ò dọ́gba lórílẹ̀‐èdè nàìjíríà oúnjẹ wọn nǹkan wọn ọ̀wọ́n gógó epo ọ̀wọ́n gógó oúnjẹ gbogbo nǹkan ló wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà náírà ti ya yẹ̀yẹ́ lẹ́gbẹ̀ẹ́ dọ́là lẹ́gbẹ̀ẹ́ kọ́rẹ́nsì lẹ́gbẹ̀ẹ́ pounds àwọn ìjọba wa ò rí nǹkan kan ṣe sí i wọn ò sanwó oṣù àwọn èèyàn àwọn èèyàn ò lówó lọ́wọ́ ìyà ń jà àwọn èèyàn wọn ò rí nǹkan ṣe sí gbogbo eléyìí ìyẹn tó wá kù ni àwọn central bank pé àwọn fẹ́ print owó tuntun jáde ǹjẹ́ ó tuntun print jáde yìí ṣé kìí ṣe ọ̀nà àti kówó jẹ léléyìí ni ṣé kìí ṣe ọ̀nà tí àwọn ìjọba tó wà ń bẹ̀ láti kówó jẹ léyìí tẹ́fẹ́ ṣe yìí ọ̀nà àti kówó jẹ làwọn arísí olóòtú ké ṣe àti ran ṣé pé tó fẹ́ ṣe nígbà tí àwọn ò rí pé ọ̀nà àti ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ ni ọ̀nà àti kówó jẹ léléyìí olóòtú ọ̀nà tí kò jẹ lélẹ̀. wọ́n ní nínú ọ̀rọ̀ rẹ̀ Adébóyè ni a nílò àánú Ọlọ́run o àfi ká máa tọrọ àánú ẹ̀ gidi gan-an torí nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà kò tiẹ̀ bá làákàyè mu kankan pẹ́ẹ́ ẹ gbọ́ olóòtú bí baba adébóyè kò bá sọ àwa gan fojú rí à ń fetí gbọ́ ojoojúmọ́ ogun ìtàjẹ̀ sílẹ̀ ojoojúmọ́ béèyàn ò bá kú níbí ilé ò jóná níbí bílé ò bá jóná níbí accident ó ṣẹlẹ̀ níbí kan ogun ajínigbé wọ́n ń já òyìn gbé kò sí security nàìjíríà ọ̀rọ̀ insecurity ló ní wàhálà nàìjíríà kò sí ná báwo yẹn ń travel inú funfun àyà funfun ni wọ́n fi ń travel àtẹ̀yìn bá ń travel àwọn ajínigbé ò dá wọn lọ́nà wọ́n jí wọn gbé ìtàjẹ̀sílẹ̀ ó ṣẹlẹ̀ gbogbo tí bàbá Adébóyè ń sọ yìí òótọ́ ni kò sí lọ́nà ọ̀rọ̀ wọn torí gbogbo à ń print owó tuntun jáde yìí ojú bí wọn bàbá wọn ṣe fojú burúkú àwa gan à ń fojú burúkú àwọn tó ń print owó jáde pé ọgbọ́n àti jalè ni kì í ṣe fún ìfẹ́ aráàlú gbogbo tó ń ṣe yìí kì í ṣe fún ìfẹ́ aráàlú ọgbọ́n àti jalè tiwọn àti jalè àwọn olóṣèlú àwọn olóṣèlú àwọn olóṣèlú ni wọ́n ń ṣe yìí. bẹ́ẹ̀ ni ọgbọ́n àti jalè lójọ ọgbọ́n àti jalè lójọ. Hmm. wọ́n ní owó náírà tó jẹ́ ti nàìjíríà wọ́n ní kò tiẹ̀ wà níye lórí tó pépà tí wọ́n fi tẹ̀ gan ìyẹn ni pé pépà tí wọ́n fi towó yẹn gan wọ́n ló wọ́n ju owó tí wọ́n kọ sórí ẹ̀ gan lọ. kí wàá ló dé tí àlè mọ lówó tá ń lò tẹ́lẹ̀ kí ló ṣòwò tá ń lò tẹ́lẹ̀ ṣé àwọn mẹ̀kúnnù complain pé owó tá ń lò tẹ́lẹ̀ ni àbáwọn olówó gan complain pé owó tá à ń lò tẹ́lẹ̀ tó wá di pé wọ́n tún wá sọ pé pépà tó fi ń print owó gan tún wá wọn. ohun iye tí wọ́n print sórí owó lọ. ṣé ọpọlọ wà nínú ilé tí àwọn ìjọba wa ń ṣe. wọ́n lébi ń pa àwọn èèyàn ebi àpáfẹ́ ẹ̀kú ń pa wọ́n wọ́n ní tipátipá lẹ́ lómi fi rí owó tó tó láti ra búrẹ́dì hmm. ṣùgbọ́n Mósè orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ aṣáájú wa wọ́n níyẹn ò tiẹ̀ kàn wọ́n wọn ò ní ìrònú méjì ju bí wọ́n ṣe fẹ́ pààrọ̀ owó náà tí wọ́n fẹ́ paláró láti fi kún ẹwà ẹ̀sìn lọ hmm. lérò tiwọn wọ́n ní owó yẹn ò bá àmọ́ tiẹ̀ tó ra búrẹ́dì kó má tó ra ẹ̀wà hmm wọ́n ní bí wọ́n ṣe pàrọ̀dà rẹ̀ òun ló jẹ wọ́n lógún ǹjẹ́ ọgbọ́n wà nínú ìyẹn wọ́n fi question mark sí i hmm. ọlọ́run nìkan ló lè ṣàánú wa ṣá ẹ gbọ́ o. Hmm. in fact kí ọlọ́run ọba òkè kó bá lọ ra bàbá adébóyè kó jẹ́ ká pẹ́ láyé torí gbogbo nǹkan tí wọ́n kà kalẹ̀ yìí olóòtú ó lójú òjíṣẹ́ ọlọ́run tó lè sọ àwọn ọ̀rọ̀ yìí jáde. ó lójú òjíṣẹ́ ọlọ́run tó lè sọ. ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run nàìjíríà wọn lè sọ wọn lè sòótọ́ ọ̀rọ̀ jáde. kí ló fà á tí wọ́n fi lè sòótọ́ ọ̀rọ̀ tiwọn. bóyá wọ́n ń bẹ̀rù ní o torí tójíṣẹ́ ọlọ́run bá lóun bẹ̀rù á jẹ́ pé kì í ṣe òjíṣẹ́ ọlọ́run gidi ni òjíṣẹ́ ọlọ́run tó máa ń bẹ̀rù láti sọ òótọ́ àbí láti sọ fún ìjọba orílẹ̀-èdè pé ìyà ń jẹ mẹ̀kúnnù á jẹ́ pé ọlọ́run kọ́ ló rán wọn níṣẹ́ ikùn wọn ló rán wọn níṣẹ́. ikùn náà tó máa rán yàn ṣe ni. ikùn máa rán yàn ṣe olóòtú ebi ni <laughs> ebi máa rán yàn ṣe kéèyàn jíṣẹ́ tí ò yẹ kó jẹ́ ìyẹn bẹ́ẹ̀ ni olóòtú nípa ọ̀rọ̀ tí bàbá Adébóyè sọ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ gbogbo wọn tán kàkàlẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni ọ̀wọ́n gógó epo àti sọ́ọ̀lẹ̀ kan ọ̀wọ́n gógó oúnjẹ tí ó bá sóúnjẹ nínú olóòtú ẹ̀dá ó dìdàkudà àti jẹun ẹlòmíì bí ẹ mo ti sọ níbẹ̀rù tàbí mi ò tiẹ̀ ti sọ pé olóòtú ẹlòmíì gan àti di one thousand àti di one thousand ò ti báyìí ó dì nira fún ẹlòmíì ti rí one thousand ò ti pẹ́ nísìnyí ó kù díẹ̀ káàtó ojú tẹ́lẹ̀ náà ti mọ rí pé ẹnìkan ná one thousand naira Ah! ẹlòmíì àti jẹnu àtújẹnulé gan lè fẹ́ lomi. Hmm. káàtì á sọ wípé wípé bàbá ọkọ àti ìyàwó jẹ́ lẹ́kítọ́rà ọkọ jẹ́ lẹ́kítọ́rà ìyàwó jẹ́ tíṣà báwo náà ṣe jẹ báwo náà ṣe mu nígbà tí àwọn ọmọ lọ skul fún odidi oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án hmm. tíṣà gan táwọn gan lọ léèwé gan wọn à gbowó oṣù báwo náà ṣe jẹ báwo náà ṣe mu kó a di pé wọ́n tún a di pé wọ́n tún wá ń print owó mi jáde hmm. ṣé kìí ṣe ìwà ìkà lélẹ́yìn ni ìwà ìkà lálẹ́ ká lè sí ìwà ìkà ìwà ìka la lè ká sí. ìwà ìka ni olóòtú. bàbá adébóyè ní tẹ́ ẹ̀ bá gbàgbé látìgbà tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ pípààrọ̀ owó náà wọ́n ní jẹ́ mọ̀ pé látìgbà yẹn ni náírà ló ti ń fi ojoojúmọ́ ṣubú yakata lórí igbá hmm. lẹ́gbẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ bíi dọ́là àti pound lásìkò tí wọ́n ń kóròyìn jọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní dọ́là ilẹ̀ amẹ́ríkà sí náírà wọ́n ló iye tó wà ó ju ọgọ́rin náírà lọ. Ah, bẹ́ẹ̀ ni olóòtú. bákan náà ni òjíṣẹ́ ọlọ́run náà ló ní títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí o wọ́n ní níta àwọn làwọn sọ ọlọ́run ò tí ì fi àwọn ní pàtó bẹ́ẹ̀ ni kò sọ bóyá ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ó máa wáyé tàbí kò ní wáyé àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní bàbá afẹ́kẹ́ sọyọ kan fún wa ni bóyá yóò wáyé àbí kò ní wáyé <laughs> bàbá Adébóyè wa sọ̀rọ̀ wọn ní. Ni kì í ṣe pé mo fẹ́ máa dẹ́rù yín o mi ò sì sọ fún yín pé mo mọ nǹkan àṣírí kan tẹ́yìn yòókù mọ̀ èmi ò kì í ṣe wòlíì àwọn wòlíì ló máa ń ríran pásítọ̀ ni mí ṣùgbọ́n pásítọ̀ yín ni mo jẹ́ a ní láti gbàdúrà gidi àwọn ọ̀rọ̀ nìyẹn o hmm. bàbá làwọn ṣe wòlíì. tàbá sọ ní tàbá wò níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ táwọn ti ń sọ kẹ́ ka ìròyìn dé ọwọ́ ìsàlẹ̀ tẹ̀ ká ọ̀rọ̀ tí bàbá sọ bàbá òsọ ní sọ pé àwọn làwọn sọ o nǹkan hmm. fi ń yé wa ni pé àwọn ò tí ì rí nǹkan kan bóyá ìbò yóò wáyé bóyá kò sì ní wáyé kì í ṣe kì í ṣe pé àwọn fíìsì apá kan bóyá àwọn fíìsì apá olóṣèlú àbí àwọn fíìsì apá àwọn Odùduwà nation hmm. ṣùgbọ́n ní táwọn sọ ni pé lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní ní tàwọn ní tàwọn o àwọn ò tí mọ̀ bóyá bóyá ìbò yóò wáyé àbí kò ní wáyé àbí kò ní wáyé wọ́n dẹ̀ yànnà náà fáwọn yẹn tọ́bi wọn pé torí nínú ìròyìn tẹ́ ẹ tábìlì sọ pé bàbá gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ni bẹ́ẹ̀ni àwọn èèyàn bàbá náà fi yé wọn wípé àwọn èèyàn ṣe wòlíì o tó ń rí náà. wọn là wòlíì lòún ríran o. àwọn wòlíì lòún rí àwọn èdè ṣe wòlíì bẹ́ẹ̀ pásítọ̀ làwọn pásítọ̀ táwọn sì jẹ́ tọ́lọ́mbà mísà wọn làwọn ó sọ àwọn aṣọ fún yín bẹ́ẹ̀ni táwọn ò bá wọn ní táwọn làwọn ń sọ. mo sì láìkí mọ́ ṣe parí ọ̀rọ̀ wọn pé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà àánú ni ká máa tọrọ. bó ṣe sọ nìyẹn. àánú àdúrà ni ká máa tọrọ fọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà. wọ́n ní kẹ́sì ìyá máa tẹ̀síwájú bíi pé wẹ́ẹ́ bóyá ó lè wáyé ṣùgbọ́n èmi adébóyè wọ́n tún bracket orúkọ wọn èmi adébóyè tara mi ni mò ń sọ o mi ò sọ tẹ̀lú mi o ọlọ́run ò tí ì sọ fún mi pé ìdìbò náà yóò wáyé àbí kò ní wáyé ó wá ṣeé ṣe kó sọ fún mi tó bá di lọ́la